yeah my name is paradise you know you see this cucumber now it's very big oh this is the biggest cucumber let me put this cucumber under my knicker you see say e big the way e big very big you show now you see it you see it let's go there i'm going there i don't care good morning hey eh, eh, mommy eh, eh no breakfast Now, now here you dey Hey, I beg ma i wan i wan tell you something i don't know maybe maybe you feel do am for me. i took uh, one herbal medicine so about three days ago so the go, they are, e dey worry me ah but i don't know wetin i fit do ah. Chai! Chai! Chai! lọ́lọ́ tó ń ṣe báyìí. I no even know mommy. Ah, but now irú àgbọ̀wọ̀ wá nìyẹn. I no even understand but now you be the solution. Abeg, I want you to help me. I take God beg, I go give you money. Kí ni màá fi ràn ẹ́ lọ́wọ́ màá ràn ẹ́ lọ́wọ́? Ah, thank you ma. Èmi náà nírú ẹ̀ màá ràn ẹ́ lọ́wọ́. Thank you ma, abeg. Bákan bá ti máa pariwo lé ẹ lórí o. Bákan bá ti máa pariwo lé ẹ lórí o. Máa pariwo máa pariwo máa pariwo gbogbo àdúgbò gbogbo àdúgbò ẹgbàá ni o. máa pariwo máa pariwo máa pariwo gbogbo àdúgbò gbogbo gbogbo àdúgbò ẹgbàá gbogbo àdúgbò ẹgbàá ni o.